ẹ wo ohun tá a máa gbéyẹ̀wò léni ohun tó ní agbára ni bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a ní abala ìrírí a ní abala tá a máa fi ọjọ́ mi tó rọrọ̀ bẹ́ẹ̀ ni a ní abala èyí tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n gbogbo ẹ̀ láwọn máa yànnà lọ lórí ètò léni ṣùgbọ́n lórí tá a fẹ́ mú báyìí sí ohun ní abala ìrírí ṣé abala ìrírí ọ̀tọ̀tẹ̀ yìí ó ní agbára débi pé mo rò pé báwo la ṣe ń ṣe eléyìí ṣùgbọ́n mo mọ̀ pé kò sí ohun tó ṣòro ṣe lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ náà la máa yànnàná ìyára lé gan ẹ bá wa dá sí i torí ó ṣe kókó ṣe pàtàkì abala ìdí tí mo rí lẹ́yìn ó jẹ́ nǹkan tó bà mí lẹ́rù kò dẹ̀ tún bà mí lẹ́rù ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan tó ó ṣe ó ṣe ṣe kó rí bẹ́ẹ̀ sẹ́yìn hmm. nínú lọmọbìnrin yìí pè pé tó dúdú yẹmí olóòtú ẹ ṣàánú wa ò pé ní tó ń ṣe mí yìí ní ìmọ̀ bí mo ṣe fẹ́ ṣe ó ti ń fa ọgbẹ́ ọkàn sí mi lọ́kàn hmm ó nígbà tóun àti ọmọkùnrin yìí jọ ń wọléwọ̀de lórí ọ̀rọ̀ ìfẹ́ ó lóun sọ fún pé ẹ̀sìn mùsùlùmí ni òun ń ṣe àmọ́ ọkùnrin ń ṣe ẹ̀sìn gbàgbọ́ wọ́n wá ní ó dáa gẹ́gẹ́ bí ìfẹ́ tóun tó ní sí òun òun á yí padà kúrò ní ti ìgbàgbọ́ sí ti mùsùlùmí ó láwọn ń bẹ̀rẹ̀ àníyàn wọn lọ àwọn jọ ń bá lọ díẹ̀ díẹ̀ ọkùnrin ló ṣèlérí bẹ́ẹ̀ fún obìnrin pé òun ó yí padà nítorí ìfẹ́ nítorí ìfẹ́ ẹwà ọkùnrin síwájú wọ́n ń bá wọ́n ń bá lọ wọ́n ń bá lọ wọ́n ń bá lọ bẹ́ẹ̀ nínú obìnrin yìí dùn pé ó nífẹ̀ẹ́ òun lóòótọ́ òun dẹ̀ fi ọkàn bára wọn lọ kété tó gbóhùn níyàwó tán hmm, àwọn bí kìíní àwọn bí kejì hmm. ló bá yá ló bá ní tó pẹ́pẹ́ sí o òun ò ṣe ẹ̀sìn mùsùlùmí mọ́ o pé ẹ̀sìn tóun mọ̀ tó ń bí òun sínú ẹ̀ lòun fẹ́ ṣe níbi pé obìnrin yìí ń sọ wípé bí òun ṣe wà yìí inú mi ò dùn pé inú ilé òun ti ń gbóná ó ń dàrú hmm. lórí ohun tó ṣẹlẹ̀ yìí a máa yẹ ká fojú wò àkọ́kọ́ ná gẹ́gẹ́ bí obìnrin ni mo fẹ́ sọ̀rọ̀ báyìí ìwọ obìnrin yìí tó bá ń gbọ́ mi nílé mo fẹ́ kó mọ̀ pé èèyàn lèèyàn máa máa jẹ́